kí n kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrè ní kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká ọ̀dọ́mọdé akọrin ni ìmọ́lẹ̀ the conanut boy òun ló ti pe ìpè sí gbogbo àwọn ọmọdé láti rí dájú wípé wọ́n tẹ pámọ́ṣẹ́ wọn kò ṣọ̀lẹ bẹ́ẹ̀ náà ni kí wọ́n sì ní ìfaradà nínú gbogbo tí wọ́n bá ń ṣe ìmọ́lẹ̀ the conanut boy òun ló sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú tẹlifíṣàn Orísun ó sọ wípé ó ohun tó dára ni kí gbogbo àwọn ọmọdé kẹ́kọ̀ọ́ láti ní ìfaradà kí wọ́n má jalè kí wọ́n sì tẹpamọ́ṣẹ́ wọn dáradára ìmọ́lẹ̀ tó sọ ilé yìí nígbà tí ó ń fi ìrírí rẹ̀ sórí ìtàkùn ayélujára tó ń ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ń jáde lẹ́nu rẹ̀ ló sọ wípé nílé ayé òun pé ìyà tó jẹ òun kọjá kiri ní kí elédùnmarè tó rán aláàánú àti olóore ìyẹn Pẹ̀lúmi Kẹ́ṣìnró sí òun tó sì gba òun kúrò nínú ìyà òun olórógbó lásán tóun wá di ẹni tó ń gbé nínú ilé tóun sì yan bí ọba ẹgbọ́n mo ti láti sọ. àmọ̀ràn mi fún àwọn tó ń wù mí ni pé kàn kún fún àdúrà kọ́ máa kọ́ máa gbàdúrà dédé kọ́ máa wò kọ́ máa wò àwọn pin pé ah kádàrà wà ní ta kọ́ fọ́lọ́ yẹn kọ́ máa kọ́ máa wò àwọn pin torí èmi náà o èmi òkìkí àti rọra wa pin pé bọ́lọ̀ ṣe kọ́ ọmọ wa nìyẹn ìyá aláwáyé wa jẹ àṣé kì í sì yàrá wa jẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré olùdarí eré àti olóòtú sinimá ìyẹn orí ọ̀fẹ́ Williams ló ti gba àwọn ènìyàn níyànjú láti rí dájú wípé nínú gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n má káàárẹ̀ kí wọ́n sì tẹ̀ síwájú ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu ìdúmọ̀ọ́ká òṣèré àti olùdarí eré sinimá ni orí ọ̀fẹ́ Williams ó sọ wípé kí gbogbo àwọn ènìyàn tẹ̀ síwájú wípé kí wọ́n sì nífẹ̀ẹ́ ohun gbogbo tí wọ́n bá ń ṣe dáradára nítorí wípé òun fúnra òun kẹ́kọ̀ọ́ òun sì gboyè rẹpẹtẹ síbẹ̀ òun kò fi gbogbo àwọn tí òun kà yìí ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ fásitì síbẹ̀ òun kọjú mọ́ ohun tí olódùmarè róhun àti ohun tí òun nífẹ̀ẹ́ láti ṣe ó wáá rọ àwọn ọ̀dọ́ wípé láti tètè débi tá à ń lọ àti láti jẹ́ èèyàn láyé èèyàn gbọ́dọ̀ tẹ̀síwájú kó sì rí dájú wípé ó nífẹ̀ẹ́ ohun tó ń ṣe dáradára kó ba lè rí èrè rẹpẹtẹ níbẹ̀ ẹ gbọ́ ó ti sọ. ọkùnrin kékeré àbáwọn méjì kékeré kan ní ọjọ́ mẹ́ta tí wọ́n lọ mú obìnrin tí wọ́n dù lọ́rùn torí pé wọ́n gùn owó tírú wọn bá rí ẹni tó máa sọ fún wọn pé talent wọn ṣe é lò ó ṣeé ṣe kọ́ márùn ún bàbẹ̀ kọ́kọ́ wà tí òyìnbó ń pè ní orientation ìyẹn ni pé tó bá ní ìmọ̀ tẹ́nìkan kọ́ wọn wípé má gbàbẹ̀ yẹn gbà bíi wọ́n á gbà wọ́n á gbà bẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti béèrè ẹ̀san àti ìdájọ́ òdodo fún ọ̀dọ́mọbìnrin Olúwabámiṣé eléyìí tí ìròyìn gbé wípé wọ́n pa ní ìfọnáfọnṣu ní ìlú Èkó lásìkò tó wọ inú ọkọ̀ BRT tó sì wọnú rẹ̀ ṣùgbọ́n tí kò jáde láàyè ọ̀rọ̀ yìí ló gba gbogbo orí ayélujára kan bí àwọn òṣèré bíi Ọdúnladé Adékọ́lá Azeez Jamiu àti àwọn mìíràn bẹ́ẹ̀ ń lo ìtàkùn ayélujára wọn wọn láti máa fi fọ́nrán fídíò eléyìí tí bá mi ṣe ṣe kó tó di wípé ó kúrò láyé sórí ìtàkùn ayélujára wọn láti béèrè fún ẹ̀san àti ìdájọ́ òdodo léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pẹ̀lú lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn gbogbo ó fi sórí ìtàkùn ayélujára wọn kódà ọ̀pọ̀ nínú wọn ló ń lo àwòrán ọmọ yìí láti fi kí gbogbo àwọn obìnrin lórílẹ̀‐èdè àgbáyé láyàjọ́ ọjọ́ wọn nítorí wípé ikú oró ni ọmọbìnrin ọ̀hún kú ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ òṣùmọ̀kan adẹ́rìn pòṣónú Cute Abiola ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa ṣàfihàn bí ó ti ń ṣe eré ìdárayá amárají pépé eléyìí tí a mọ̀ sí gym tó sì ń sọ wípé kí àwọn ènìyàn máa wo ohun tí ó ṣẹlẹ̀ sóhun láìpẹ́ nítorí wípé òun kò dúró bí òun ti ń ṣe àwọn eré ìdárayá amárají pépé ọ̀hún Cute Abiola ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwọn fọ́nrán ọlọ́kan òjọ̀kan bí ó ti ń ṣe eré ìdárayá amárají pépé yìí ní òrèkóòrè ẹ jẹ́ ká wò díẹ̀ nínú punch but I swear them no dey throw twenty man chop for that day if you cross my lane Oh, yeah. up for that day If you cross my lane, no, you're back to the mat Open and close, touch your toes Baby, oh, yeah, you're back to the mat Open and close Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúgbajà òṣèré Alesh Sanni olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kàn sí láti béèrè àlàáfíà rẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn adigunjalè gba ọkọ rẹ̀ tí wọ́n sì gba gbogbo ohun tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó lódùmarè jẹ́ kí ó rí ọkọ̀ òun padà Alesh Sanni ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ pọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ àwọn òṣìṣẹ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n pè é tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń lo ìtàkùn ayélujára wọn pẹ̀lú láti kí i wípé ó kú yíyọ Ọlọ́run lóhun pẹ̀lú sọ wípé bí àwo bá kì fún ni a máa ń kì fáwo padà ni nítorí náà òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n kàn sí òun lásìkò náà ẹ ká gbọ́ bó ti sọ. I'm here to say thank you to everybody thank you for checking up on me and um, thanks for everything. your messages, word of prayers. I really appreciate everybody. Thank you so very much. So um, I actually lost so much. but that is not the end of the world. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òjíṣẹ́ olúwa ìyẹn wòlíì ọládélé ògúndípẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí genesis ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ọ̀rọ̀ ìkíni fún ọjọ́ ìbí ránṣẹ́ sí i lórí ìtàkùn ayélujára rẹ̀ bí bàbá ọ̀hún ti ń palẹ̀ mọ́ fún ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí yóò wáyé ní ọ̀la òde yìí ni bàbá náà fi àwòrán kan tó rẹwà sórí ìtàkùn ayélujára náà tó sì kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ wípé ohun tí àwọn ènìyàn ti wò wípé òun kò lè jẹ́ ẹni ìkàyẹ ni ìwọ ọlọ́run gbé sókè tó sì sọ sọ di ẹni iyì láwùjọ wòlíì Genesis ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára sì sọ wípé pápá ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń kọ ọ̀rọ̀ rẹpẹtẹ láti kí i àti láti kì í wípé ó kú olúwa àti ìfọ́mọ ènìyàn ṣe nínú iṣẹ́ tí olódùmarè gbélé e lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin rúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni ayọ̀ọ́lá michael tí gbogbo ènìyàn mọ̀ sí aláyọ̀ melody singer ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ọ̀kan nínú àwọn akọrin àti olùlò ìtàkùn ayélujára kan sórí ìtàkùn ayélujára tirẹ̀ bí ọkùnrin ọ̀hún ti lo àwòrán portable àti small doctor tí òun pẹ̀lú sì ṣe fọ́nrán sínú rẹ̀ tó wá ń ṣe ìkìlọ̀ fún ìlú mọ̀ọ́ká akọrin portable láti tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nínú iṣẹ́ amúlùdùn yìí nítorí wípé ẹni tá a bá bá lábà ni bàbá bí a kò bá gbàg gbàgbé wípé nílọ́ọ́lọ́ yìí òun ni Portable Town sí ìlú mọ̀ọ́ká akọrin Small Doctor léyìí tó mú kí ọ̀kan nínú àwọn olólùfẹ́ Small Doctor wá sórí ìtàkùn ayélujára náà tó sì ń sọ fún Portable wípé tẹ̀ jẹ́jẹ́ arákùnrin nítorí wípé Olódùmarè ló gbà fún ẹ lásìkò yìí pé ṣáájú kí ìwọ tó ṣerun orí rẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ti ṣe kódà Small Doctor ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣerun náà ṣùgbọ́n Olódùmarè ti gbà fún ọ ó sì ti gbé ọ sókè nítorí náà má rí àwọn tó wà lókè tó bá nínú iṣẹ́ amúlùdùnfín ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. kí ṣe pé bí a ò lè pa wọn but some people no just like nonsense around them they no fear you pé bí a lórí ìjà o but you just have to calm down because e get level wey this thing go reach ọmọ yàrá mi today we go need people favour ọmọ ọ̀hún mú fún ọ̀hún mú ọ̀hún mú lẹ́wù yẹn lẹ fún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bí wọ́n bá gbàyàwó lọ́wọ́ mi tàbí tíyàwó mi bá sá lọ n ò ní gbà ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni adẹ́rìn pòṣónú àti òṣèré pàtàkì yẹmí ẹlẹ́ṣọ̀ọ́ lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ó ti fi fọ́nrán fídíò kan ṣàlàyé bí ó ti fi ohùn ránṣẹ́ sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nnpc lórí ìtàkùn ayélujára wọn tó sọ wípé kò sépo bẹ́ẹ̀ tún ni kò síná wípé gbogbo ooru ti fẹ́ ba gbogbo ara aya tó ń ti ojú ìyàwó òun ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ kẹnu ìgbéyàwó sí jẹ́ nítorí náà kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n rí dájú wípé epo bẹntiró wà lórílẹ̀‐èdè nàìjíríà káàkiri fún àwọn ènìyàn láti rà yẹ̀mí ẹlẹ́ṣọ̀ọ́ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti lo ọ̀nà ẹ̀bùn tí olódùmarè fi fún un gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú láti fi ẹ̀hónú àti ìkọminú rẹ̀ hàn fún àjọ tó ń rí sí epo bẹntiró lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. tí ò bá sépo lẹ́bíwẹ̀ tépo tépo tí ò bá sépo everywhere. tépo ò bá surplus àwa tá single, lui lù to á tó thirty five thousand ẹ dá mi lóhùn and get back to me asap. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká òṣèré ọmọbọ̀tí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gbàdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbogbo ẹkún ìkọ̀kọ̀ tí èyíkéyìí lè máa sun nínú wọn ni olódùmarè yóò dá wọn lóhùn ní gbangba ọmọbọ̀tí ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa ti àwọn àdúrà ọlọ́kan òjọ̀kan sórí ìtàkùn ayélujára nígbà tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ kan sọ wípé a ní àsìkò tí òun wà nínú ìrònú tó gbóná gidi òun lòun wá sórí ìtàkùn ayélujára tóun sì rí àdúrà yìí ó ní wípé ọmọbọ̀tí kò lè mọ patar tá aqui. bí ó ti ṣe iyebíye tó pẹ̀lú àdúrà tó ń tì sórí ayélujára nítorí pé ó ń bá àìní òun pàdé gan gidi ní yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé ọmọ bọ̀tí sì ń fi àmì tàbí ọ̀rọ̀ tó túmọ̀ sí àdúrà àti àmì sí abẹ́ ọ̀rọ̀ tó ń ti fídíò tí ọmọ bọ̀tí ṣe lórí ìtàkùn ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin ẹ̀mí ni Lánrè Tẹríba tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ohun tó lè mú òun padà lẹ́yìn ọlọ́run nítorí wípé òun ni ọba tó ń gbé òun sókè nínú ohun gbogbo tí òun ṣe tó sì sọ òun di ènìyàn láyé Lánrè Tẹríba Tóríṣe ló fi fọ́nrán fídíò àti àwòrán kan ṣe àpèjúwe eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣiṣẹ́ tí olódùmarè rán tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé kí àwọn olólùfẹ́ òun má ṣe gbàgbé ìpàdé olóṣù mẹ́tamẹ́ta tóun máa ń ṣe lórí òkè Síónì wípé yóò wáyé ní ọjọ́ Wednesday tó kẹ́yìn nínú oṣù tí a wà nínú rẹ̀ yìí tó sì ń sọ wípé lábẹ́ bó ti wulẹ̀ borí iṣẹ́ olúwa tí òun gbé dání lòun yóò tẹ̀síwájú láti máa ṣe. kò ní jù báyìí lọ fún àjá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ ó lè má ṣe iyebíye lójú rẹ ṣùgbọ́n ó ṣe pàtàkì sí wọn. àjùwà ṣe ṣògbó rẹ nìkejì àbíọ́nà lórúkọ tó dàbọ̀.